المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin gbẹ̀rẹ̀ ẹ̀yin pé àdìjọ kó jùmọ̀ báríkà jùmọ̀ aláàjẹká ṣòro pé ẹ káàbọ̀ sórí ọtún ètò tí a kò ní àlè fífi òfin díìnì ọ̀làdìyàn bẹ̀rẹ̀ ló kọ̀ mí wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. shabdun gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnrún center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè fún akọ́ máa fi síde ó náà ní ìbéèrè tí ó wá láti ọ̀dọ̀ oníbèrè níbi tí wọ́n ti ń béèrè pé ṣé àǹfààní ń bẹ fún àwọn nínú ẹ̀sìn Islam láti sọ ọmọ àwọn táwọn ṣẹ̀ṣẹ̀ bí ní obìnrin láti sọ ní magbufuro àbí siyan eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní àwọn gbọ́ tí ẹnìkan sọ pé tá a bá wí tábà ń ṣe àtàṣáhùdù alákọ̀ọ́kọ́ lọ́wọ́ tí a bá wá ti wá bá débi ashhadu an la ilaha illallah òun náà ni a ṣe bẹ́ẹ̀ a na ìka wa síwájú tábàsì tó ti débi wàṣíhádù wa nà muhammad ní abdul rasuluhu a sì tún káwọ́ wa sílẹ̀ padà wọ́n ní ṣé ilé ìṣe ó ṣe déédéé eléyìí wọ́n jẹ́ ìbéèrè agbọ̀dàn wọn níbi alákòókò keji oníbèrè kejì wọ́n ní lábẹ́ ìbéèrè wọn kejì wọ́n ní ṣé ẹ̀rí wà fún ká máa ṣe bisimilá ká tó bọ́ aṣọ pàápàá الشياطين كما بعمر إيوا أجن كوكو دابين بين مسا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نسأل سمعني مغفرة أبي الصيام gbogbo ń bẹ ní orúkọ táwọn èèyàn máa fi sọmọ ṣùgbọ́n kò sínú orúkọ tó dáa pé ká fi sọmọ. mọ̀fíràn hmm. òun náà ni àforíjì ọ̀sẹ̀yà òun náà ni kíkẹ́nuró kíkára ró sẹ̀sìn fọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá o. níbi tí àwọn orúkọ wà àwọn ètò sí pé ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ọkọ̀ àgbórí ahọ́n nàbí sallallahu alaihi hmm. pé ká máa fi sọ àwọn ọmọ wa tó sì pé mélòó la ti ìyàlò nínú rẹ̀ lórí tá a fi gbogbo eléyìí ńlẹ̀ tá a máa sọ ọmọ láforíjì tá a máa sọ ní ọ̀sìyà hmm. orúkọ pọ̀ nítorí máa ń dá àwọn èèyàn láàmú lọ́pọ̀lọpọ̀ ní pé àwọn orúkọ tó wọ́pọ̀ èéwù àwọn orúkọ tó ṣe wípé yóò jẹ́ ọ̀kan ṣoṣo ni tí ò ní èkejì láàrin ìlú ìní máa wọ́ ọ̀pọ̀lọpọ̀ láti sọ ọmọ wọn àgàgà tí yẹn bá tẹ̀ tó ra díẹ̀ kan yóò fẹ́ sọmọ rẹ̀ lóko tó ṣe wípé irú rẹ̀ ọ̀sọ̀wọ̀n. Hmm. ibi tí wọ́n wá wá kú wa o táwọn sọmọ lórúkọ kórúkọ ní ìtúsí pé ó lè ní ìtumọ̀ kí ìtumọ̀ rẹ̀ ọmọ dà ìtumọ̀ rẹ̀ lè dá ó lè má tọ́ láti òfin ṣẹ̀rí àtàfírú rẹ̀ sọ yìí. torí hmm. rẹ̀ owó kan míì láti fi sọmọ yín. wọ́n ní báwọn fi tẹ̀sẹ̀ vote sẹ́ni bí tọ́pẹ́ ti ṣe ọ̀nlẹ́ ìlànà ìlọ́wọ́ nìkan láti máa na ọmọ kà fábẹ́ lára ni. tàbá sì ti tayọ rẹ̀ tá a kà padà kan nínú àwọn olùmọ̀sọ báyìí ṣùgbọ́n náà ni pé ìgbà tá a máa ń ṣe láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dé na ọmọ àka àfábẹ́lẹ̀ àwa àwa ní ìnà lásán á tún máa gbà á máa gbà sókè sísàlẹ̀ sókè sísàlẹ̀ kì máa á máa gbọ́n sókè sísàlẹ̀. Hmm. nítorí pé wọn nu hadith Wa'il ibn Hujr radiyallahu anhu olùrán nàbì sallallahu alaihi wasallam pé tí wọ́n ṣe tashahhud á máa ná ọmọ ká fábẹ́lá rẹ̀ yuharrikuha ó sì máa ń gbọ́n sókè sísàlẹ̀ yad'u biha òfin ṣàdùà. aláwọn torí ra olùmọ̀sọ yìí pé nínú ọmọ ká ìfábẹ́lá yẹn àti mímọ̀ mi sókè sísàlẹ̀ yẹn hmm ọjọ́ ìtẹ́wọ́sàdúrà àti tẹ̀sàfòdì. Hmm. sọ eléyìí ní nǹkan tá a máa ṣe wọ́n sì máa pé àdúrà oríṣi méjì ni. dùá òkànnà àti dùá òmàsálà. àdúrà pàǹfẹ̀yìn fọ́lọ̀ àtàdúrà pàǹtọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́ méjèèjì ní bẹ́ẹ̀nu tẹ̀sàfòdì. torí rẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ̀sàfòdì títí dé ìparí àǹfààní ń bẹ fún wa pé tá a bá ná ọmọ kan yẹn ká máa gbà á sókè sí sálẹ̀. ìbéèrè mi wọ́n ní ìjẹ́ ìrì ń bẹ lórí pé tá a bá fẹ́ bọ́ aṣọ wa ká ṣe bísímìlá wọ́n tún wá fi kún pé pàápàá jùlọ àwọ̀tẹ́lẹ̀ pé bóyá àti lè bá a gbé ojú àwọn àǹjànú jìnnà sí àti rí ìhòòhò wa. Hmm. bẹ́ẹ̀ ni àdìsí wa látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam wípé ká máa ṣe bísímìlá nígbà tí a bá fẹ́ bọ́ aṣọ wa nítorí pé gàgà tí ó di àwọn àǹjẹ̀nú lọ́nà láti rí wa ní ìgbà tá à ń bá ń bọ́ aṣọ wa òun náà ní ká ṣe bísímìlà. àǹfààní ńlá yìí jẹ́ tàwa mùsùlùmí ó sì ń bẹ ní àwọn kẹtẹ́sì alábàápàdé rẹ̀ nínú husnul muslim ilé ìta túmọ̀ sí yorùbá fáǹfààní gbogbo ẹni tí yóò bá gbọ́ lárúbáwá. naam. Jazakumullah khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ láwọn ilẹ̀ òkèèrè káàkiri ilẹ̀ àgbáńlá yìí plus two three four eight zero eight three two nine three eight nine six fọ́nrán kan bẹ̀rẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight ẹ jẹ́ tí mo fi àsìkò yìí tó wa létí pé wá síta gbangba tí a mọ̀ sí húdà ń lọ búṣọ tí ó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé tí yóò bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù insha allah ní ọ̀la ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún wá jẹ́ pé yóò ṣe déédéé ọjọ́ keje oṣù kẹjọ twenty twenty one bàkàtàbíyà ní mọ́ṣáláṣí ńlá àpapọ̀ lóògbé ìṣọ̀gbọ́nṣọ́ central mosque iná ni yóò ti wáyé ní déédéé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten prompt àkòrí tí wọ́n sì máa bá wa pẹ̀ pẹ̀lú òun náà ni ejirọ́ anabi sallallahu alaihi wasallam àti àwọn ẹ̀kọ́ tí ó wà níbẹ̀ ejirọ́ anabi muhammad sallallahu alaihi wasallam àti àwọn ẹ̀kọ́ tí ó wà níbẹ̀ ẹni tí wọ́n mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ òun náà ni al dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ́n ọ̀ṣọ́ inshàlá kí á tètè dé síbẹ̀ lẹ́ aago mẹ́wàá tí yóò bẹ̀rẹ̀ torí kí a má pàdánù àwọn wáàsí náà tó jẹ́ pé ó ṣe olówó iyebíye pàápàá jùlọ ní bẹ̀rẹ̀ rẹ̀ torí pé kò yẹ kí a máa ṣe bẹ́ẹ̀ ká máa gbẹ̀yìn níbi tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́run kọ́ jẹ́ kí ó lè jẹ́ ká ṣe àmúlò rẹ̀ láyé bí ó sì jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún wa lọ́jọ́ àgbéǹdàlù kìí àmà. hello hello. aleykum salaam wa rahmatulah orúkọ níbi tí ẹ ti ń pè. àgbọ̀n hmm. ní dáadáa ẹ bá àgbọ̀n ìsókè o orúkọ mi ti wà. ẹ má bínú ojú òpó yẹn ò tó ẹ lọ́wọ́ kọ yín bí ẹ ti ń pè o. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ yín bí ẹ ti ń pè o. orúkọ mi ni balkis láti kìnìún rà. ìbéèrè yín àti àwọn olùmọ̀ wa kọ́lọ̀ bá lọ́ra ẹ̀mí wọn. àmín. látàrí dada islam. àmín. ẹ jọ ìbéèrè tèmi lọ báyìí ẹ jáfun sọwọ́ ọlọ́run àwọn obìnrin aláwọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń wọ̀ sí gbáyà. so wọ́n fẹ́ bẹ́ẹ̀ ó ti ń kun wọ́n fi fóònù kun péye tó lẹ́tọ̀ọ́ káwọn obìnrin ọmọ wọ̀ nǹkan báyìí wọ́n fi kúkẹ́ sí gbáyà wà ga mọ́mọ́mọ́. ẹlẹ́kejì tó lẹ́tọ̀ọ́ kí wọ́n fẹ́ ṣe ẹ̀bùn fẹ́yàn ká ti ṣe é káfí sẹ̀gùn fún oúnjẹ káfí kí ni. kéèkì. ó ti yé. wàhálà sọ̀rọ̀ sọ̀rọ̀ ìbéèrè wọn láwùjọ ni wípé wọ́n ní ó ní àwòtẹ́lẹ̀ kan tí àwọn táwọn jóbìnrin máa ń wọ̀ táwọn lọ́mọ ń rà lọ́jà tó jẹ́ pé àwọn máa ń lọ sí àyà wọn wọ́n á máa ń fi fóònù wọn fi máa ń pọn tí wọ́n fi páàdì ẹ̀ wọ́n ní ṣé ọ̀dà kóbìnrin máa lò torí pé táwọn bá lò yóò tún jẹ́ kí ara àwọn kó tún kó tún sanra ju báwọn ṣe wà lọ fàáfàá ní àyà wọn. alhamdulilayi islam ọgbà pé kí èèyàn wọ aṣọ eléyìí tó ṣe pé yóò máa túmọ̀ sí pé èèyàn fẹ́ fi jàǹbá ẹni tí máa ń wọ̀yàn. Hmm. pàápàá jùlọ ẹni tó bá wà ń pò ìpè ń wá ọkọ. nítorí pé ẹni tí máa ń wo irú ẹni tí ó wọ nǹkan mú gbáyà eléyìí tó ṣe pé wọ́n fi fóòmù páàkì báwọn. Hmm. ẹni tó bá wò yóò rò pé yóò bẹ́ẹ̀ ni hmm. yóò rò pé bẹ́ẹ̀ ẹni tó sanra tó kí ni sòun gbà tó bá wá fẹ́ tán tó bá pé tó bá tàn jẹ ẹni tó ń fi fẹ́ tó bá wá fẹ́ tán tán bá yọ kọ́ mú àfa wọ́n bá hàn pé gbígbẹ làyà gbẹ hàn gbogbo sòkèrè táwọn ni mo fẹ́ yìí <laughs> mo àmọ̀ pé bó ṣe rí ni kò sì nǹkan kan sáà máa fi pọ́yìn téèyàn ó tún fi wá wú padà tó hmm. o túmọ̀ eléyàn ń pè ní tedlis lábẹ́ òfin ṣẹ̀ríyà Islam ò fara mọ́ tó gbogbo àwọn kan tó bá ti túmọ̀ sí pé èèyàn fẹ́ purọ́ tàwọn èèyàn jẹ wọ́n lè bá òpin èèyàn jẹ́ déèyàn ò ṣe rí hmm. wọ́n lè bá fẹ́yàn látàrí ẹ̀tàn jẹun hmm. islam ọ̀faramọ́ torí pé kò síjọ́ tí rẹ̀ ní padà kú hmm. àṣírí irú rẹ̀ náà ní ká lọ gbé wíìgì orí nítorí pé irun orí tiẹ̀ ọ hàn irun hérehère nínú lọ gbé wíìgì sórí kò tí ọ tọkọ ní padà yọ wíìgì lórí lélẹ́yàwó bẹ́ẹ̀ náà ni irú ẹni tí ń bóra tó irú rẹ̀ náà báyà dúdú lọ́lọ́run bá dọ́ àwọn á ní dúdú ọ̀yẹ̀wọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ àrẹ dàfín tó gbogbo irú àwọn nǹkan àṣírí ọ̀padà tú táṣírí bá padà tú àkóbá ńlá ní ọ̀jẹ̀ fóbìnrin. báwo wá làwọn obìnrin tó ti wà ní ọkọ tẹ́lẹ̀ táwọn lè máa lórí rẹ̀ kọ̀tọ́ ibi kóbìnrin tó wà ní ọkọ náà máa lórí rẹ̀ nítorí ibi tí fẹ́ ṣe bí ó ti ṣe ṣe ẹni tí ó fẹ́ fẹ́ ọ tí ó ti fẹ́ ọ bẹ́ẹ̀ náà ni ó sọkọ rẹ̀ torí èèyàn ni gbogbo wa. Hmm tọkọ bá rí ìyàwó rẹ̀ náà nínú àwọn pákéjì tó rò pé wáyà mashallah ó tún ti jẹun ó tún ti kì sí so tó wọn kó n fẹ́ bá ṣeré wọn bá rí i pé kọ́mú ni wọ́n yọ kọ́mú gbogbo nǹkan bá rí i pé gbogbo ẹ̀ pálá kò sí tàbí ṣùgbọ́n pé ìkórìíra ní ọ̀kọ̀ọ̀kan fi sọ́kàn kan náà torí ẹ̀ bó ṣe rí náà ni kò di kọ́kọ́ rí orí ọ bí wọ́n bá sì jẹ́ kó ti lọ́kọ̀ náà ni. wọ́n ní tí fẹ́ bóyá lẹ́bùn sáà lè bùn ní kéèkì kò sí ní tó burú mẹ́rin ó kùn ìgbà tí wọn bá ti fi tó jẹ́ ìwọ̀sẹ̀ kéèkì yẹn tí ó sì jẹ́ kí wọ́n fi nǹkan kan bí ọtí bí alcohol sínú kéèkì yẹn nítorí pé a gbọ́ wọ́n bá jẹ́ pò tán ní páwọn kéèkì kan wà tó ṣe pé nínú nǹkan tó máa fi ń preserve òun náà ni alcohol wà sọ̀rọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí àyẹ̀kọ́ jẹ́rú kéèkì báwọn tí ó bá sì jẹ́ tí ò bá tọ́ kí wọ́n jẹ nǹkan ọgbọ́dọ̀ fi ṣẹ̀bùn fún yàn. Hmm. Hello. Hello ẹ lọ orúkọ yín o ìyá ẹ lọ o. ìyá ẹ lọ orúkọ yín o. ẹ lọ ẹ káàárọ̀ ahmed ní láti kìsì. láti kìsì ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn orí àwọn ènìyàn àwọn ọmọ mùsùlùmí ẹ fi ọmọ fáwọn ẹgbẹ́ kan fáwọn wájú kan jápà nígbà kan. bẹ́ẹ̀ ni a fẹ́ bèrè àwọn sáyẹ̀wá pé kí ojú òní islam fi wò ó yẹn. islam ò fara mọ́ islam ò fara mọ́ islam ò fara mọ́ kẹ́ ẹ fa irun ẹgbẹ́ kan kẹ́ ẹ fẹ́ kan alẹ̀ islam hmm. fi hàn pé ṣíṣe bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ haram ni lẹ́yìn náà wọ́n sì lè gbórí tiẹ̀ kalẹ̀ tó ayé kórì rẹ̀ wọ́n mọ̀ la títì sí hmm. orí tiẹ̀ náà ni wọ́n wá rọlé apá kan dápá kan sí ń náà tí ì ṣe pé nǹkan kan ń ṣèyàn ẹ̀yin náà mọ̀ pé wèrè wọ́n dùn owó lọ́jà kò sẹ́ni tó jẹ́ pé irú wọn lọ́mọ. ìsìláàmù fẹ́ kó kó kó yọ níyọ ọmọlúwàbí ọmọlúwàbí wo ni bẹ́ẹ̀ ni eléyìí mm. ń fẹ́ kó yọ yọ ẹni àpọ́nlé ẹni àpọ́nlé wo lọ́wọ́ àánú ẹni tó bá ṣe wọn orí rẹ̀ báwọn. Mm. ẹnì kan ẹlòmíín náà àwọn àṣà kan tó wà ní ìsìn tó ṣe kó tún yani lẹ́nu ọlọ́run bá ti dá wọn orí rẹ̀ fún ọ dáadáa ọ àwọn ọkùnrin náà yóò lọ sí ẹ̀wọ̀n ṣe dáadáa àjàǹkólókóló hmm. so gbogbo wọn wàá dàbí ìgbà tó kí máa lórí bí okun màálù hmm, hmm. irú ọ̀làjú ò lọ́wọ́ àmì ìlú ẹlòmíì tiẹ̀ ló sú irun sáàrin orí bí òṣùká gbogbo àyíká orí títí dé papọ̀ ni wọ́n wàá fà so ètò wa wà láàrin wọn wàá dàbí òṣùká wọ́n tún ní eléyìí wọn ah, à wọ́n ń kó jọ ẹnu ah, láì sọ bẹ́ẹ̀ láti lẹ́yìn gbogbo àwọn tí a ń pè lọ́làjú yẹn olùkó gan-an ti rí ló kọ wọn mm. kò sínú kọ́dà bọ́ọ̀ bá tiẹ̀ gbọ́ ìsìláàmù náà gan yìí èmi ọ̀dọ́ nínú agboolé yín bàbá wo lọ gẹrù irun bẹ́ẹ̀ rí bàbá wo bàbá tó bí wọ bàbá tó bí òun náà bàbá tó tó bí òun náà ká lọ gẹrù irun báà rí zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello, orúkọ yín o. Sàlámù aleykum wa rahmatulah. Wa aleykum salaam wa rahmatulah ìbúrakà tí orúkọ yín ti ń pè. Mo ṣe ìlú sọ̀rọ̀ láti Oǹdó. Ìbéèrè mi. Ìbéèrè mi ni pé tẹ́lẹ̀ tó tún tó jẹ́ toilet and bill ṣé èèyàn lè èèyàn lè ṣe àrò àlá lórí fóònù yẹn kó lọ ṣe ìbádà. àwọn kí èèyàn wẹ ìwé jọwọ àtàn kó wá lọ fi kí jọwọ ṣé èèyàn lè èèyàn lè ṣe bẹ́ẹ̀ nínú ìtú ìfẹjọ tẹ́lẹ̀ tàbí. ó ti yé. alhamdulilayi ilé ìwẹ̀ ní ìtòsí àkójọpọ̀ ibi ìgbọ̀nsẹ̀ hmm. wọ́n ní sàlẹ̀ sàlẹ̀ aláǹdọ̀ bẹ́ẹ̀ ni ẹ ala sàlù àlá níbẹ̀ ẹ sì mọ̀ pálọ̀ àlá ò lè jálù àlá tó lálàáfíà láì jẹ́ pé a dárúkọ ọlọ́run hmm. àwọn olùmọ̀ wa sọ pé ká dárúkọ láyé ibi tó ṣe pé a máa ṣègbọ̀nsẹ̀ ń bẹ̀ ní ta kórìíra ni hmm. a sì lè sàlù àlá láì ṣe bísímìlá kálù àlá ọlá làáfíà sọ wọn ní àní ti torí kíkórìíra dídárúkọ ọlọ́run ọba láyé yẹn káwá ti torí rẹ̀ ká fi ṣíṣe rẹ̀ jọ́ra yẹn sílẹ̀. Hmm aṣọ bisimilá aṣọ sàlùwàlá ń bẹ àlelọ́lù àlùwàlá yẹn láti sinú aṣọ bisimilá awọ ẹ̀ nínú rẹ̀ nígbà tá a máa ń sàlùwàlá nínú rẹ̀ náà aṣọ bisimilá aṣọ lọ fi wẹ̀ yẹn náà lọ fi sinú kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. hello hello hello bọ́yọ̀. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ ni bí ẹ ti ń pè é àbá abdullahi ló ń pè láti sokoto. ìbéèrè yìí. nà mo fẹ́ béèrè náà ọ̀dọ̀ fún wa ẹ̀sẹ̀ dákun ìmọ̀ọ́nù tó bá yẹ pé kì í ká ọmọ yàrá ìgbà tó bá yẹ pé mọ̀ ń da wọ́n lẹ̀ ní kéèyàn kí ni lẹ́yìn rẹ̀. alhamdulilayi ìmáàmù tó ṣe pé òun tẹ̀lé al-madhhab maliki níbi tí wọ́n ti sọ wípé dídà láàmà dáwọ́lẹ̀ torí pé ọ̀rọ̀ oríṣi bíi mẹ́ta ló wà lọ́dọ̀ Imam Malik rahimahullah nípa bá a sì máa ṣe ọwọ́ wa tá bá wà lórí ìdúró nínú sọ́lá ó ní ọ̀rọ̀ kan tó sọ pé dídà ládàwọ́lẹ̀ ó ní ọ̀rọ̀ kan tó sọ pé kíká láka ọwọ́ méjèèjì lákàlera àwọn lórí gbáyà o ó sì ní ọ̀rọ̀ ẹlẹ́kẹta tó sọ pé a lè ṣe bẹ́ẹ̀ nínú náfìlà yàtọ̀ sọ́ràn yẹn hmm. eléyìí tí wọ́n fi ń ṣe fatuwa lọ́dọ̀ màlìkíyà òun náà ní pé kọ̀tọ́ ká gbé ọwọ́ lórí ara wọn lórí àyà wa ìsìtìmá àdánù tó bá ti jẹ́ pé fẹ́ rọ̀gbọ̀kú sára rẹ̀ ni ẹsẹ̀ nàkọ́ àwọ̀ ọ̀rọ̀gbọ̀kú sára rẹ̀ ń fi là ń ṣe bẹ́ẹ̀ láti kó sí ànábà Muhammad sallallahu alaihi wasallam wàyí o àkẹ́tì Malik sọ ọ sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ sunnah ànábì sallallahu alaihi wasallam ń gbáwájú fún gbogbo ẹ̀ sunnah ànábì sallallahu alaihi wasallam ń gbẹ́gbẹ́ sọ́wọ́n hadith Wa'il ibn Hajar radiyallahu anhu ó láàrí ànábì sallallahu alaihi lórí ìdúró rí nínú sọ̀lá àfikọ́jẹ́ kó gbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì ó gbé lórí igbá yàrá ó gbé ọwọ́ ọ̀tún lórí ìtòsí lórí ìgbára rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ránà ní gbogbo ìgbà tó bá wà ń dúró. bàbá rẹ̀ nìkan ti ń fi sọ láti tiẹ̀ pẹ̀lú kó dáwọ́ sílẹ̀ eléyìí ò pé kí sọ láti rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n kàn pè fún pé ládàá rẹ̀ ò ní pé hmm. nítorí báwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àbísọ́lá ó sọ nínú hadithi Malik ibn al-Huwayrith radiyallahu anhu oní àríkọ́ ànábì máa ń dáwọ́lẹ̀ ìwọ́ sì dáwọ́lẹ̀ ládàrí òní kún kẹ́kẹ́ hmm. eléyìí ọ̀wá pé ká má tò lẹ́yìn lè má mú tó bá dáwọ́lẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tẹ́yìn bá jẹ́ni tí máa dáwọ́lẹ̀ náà kò pé kẹ́ má lẹ́yìn lè má mú tó ṣe pé ó gbẹ́wọ́ lórí ara wọn lórí igbá ayà rẹ̀. zero nine zero five one six four five four three eight plus two three five zero eight three two nine three eight nine six hello. Yeah zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six ẹ lọ́wọ́ kọ́ ní o. kúndínláàtì ló sọ̀rọ̀ láti lóyún. ìbéèrè yín. ìbéèrè mi ni wípé bóyá nísìn ẹnìkan kó nǹkan pamọ́ sí èèyàn lọ àbí nǹkan ẹnìkan wà lọ́wọ́ èèyàn ó ti wá pé pé nǹkan òun ti jẹ́ mọ́ gbàgbé. Hmm. ṣé Islam faramọ́ kéèyàn sí nǹkan bẹ́ẹ̀ sọ̀rọ̀ kéèyàn sì rẹ́ni tó ní alhamdulilayi tí ẹ máa ń bẹ̀rù kí nǹkan kó pamọ́ síyàn lọ́dọ̀ kó má bàjẹ́ tí èèyàn bá ta àbí èèyàn bá lò àbí èèyàn bá fi tọrọ èèyàn ti wà nínú ìpalẹ̀mọ́ pípé gbogbo ìgbà tẹ́ni tó ní bá yọjú èèyàn sanwó rẹ̀ padà fún hmm. ṣe eléyìí ń jẹ́rọ sí i. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. orúkọ ni bí a ti ń pè o wàhálà yusuf ló ń sọ̀rọ̀ látòkè. ìbéèrè yín. arákùnrin ọdẹ ìtìmọ̀ nípa àwọn dọ̀tí àti ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. ó ní pé ó ṣẹlẹ̀ wípé lọ́jọ́ jùmọ̀ nígbà tá àwọn mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí àdìsá náà bíi pé ọjọ́ má tètè dé jùmọ̀ tí wọ́n yá sùkúl ní ọkọ̀ dé jùmọ̀ ọlọ́run ó fún mi láṣẹ àtúnṣe déédéé kéèyàn dúró àǹkùnrin kéèyàn gbọ́ràn. wọ́n ti mo wá bá bàbá pọ̀ pẹ̀lú àwọn ọmọ méjì tí wọ́n ti bàlágà tí wọ́n ti bàlágà so tí wọ́n jẹ owó mọ́ṣáláṣí so èmi bá mi níbẹ̀ tó ládàá ń pè mí mo wọlé sí kejì òun ni màá gbà ní màá gbaládà ẹni tó ẹni tó ṣe déédéé ẹni tó pa màálù àbí àwọn ọmọ méjèèjì rẹ síwájú mi níbi ládàá ẹ. alhamdulilayi adúpẹ́ pẹ̀lú ìyànjú yín àti ojú kòkòrò yín láti ṣe dáadáa ọlọ́run bó tún bọ́ ràn yín lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ pé ẹ̀gbádìí fi yàn yé ni hmm. nítorí sànàbì sallallahu alaihi wasallam ń sọ ni pé ẹni tó bá dé mọ́ṣáláṣí lọ́jọ́ jùmọ̀ lákòókò àkọ́kọ́ hmm. yóò dàbí ẹni tó ṣe pé ràkúnmí ń ló fi wá àti rí àti súnmọ́lọ̀ ẹni tó dé lákòókò kejì òun dàbí ẹni tó mú màálù tó fi wá àti súnmọ́ lọ hmm. ẹlẹ́ẹ̀kẹta àgbò ẹlẹ́ẹ̀kẹrin adìẹ ẹlẹ́ẹ̀karùn ẹ̀yìn hmm. lẹ́yìn eléyìí àfa ìmáàmù ti dé ti jókòó hmm. ó pe èèyàn gan ní ìwé màláìka so ẹ sì rí i pé lọ́jọ́ júmọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wa àlákàsí fẹ̀sìn lọ títí débi pé ìmáàmù gan ti fẹ́ sálámà lẹ́nu ní ọmọ àgbàbọ̀ gbogbo àsìkò tó wá ti ráàlì ìgbà tí lè máa mọ̀ tí dé tó ti yẹ kó dé kọ̀ ló ti wọnú ìwé kí ló ń ṣe. Mm. iṣẹ́ ni ẹ̀mí iṣẹ́ máa ń gùn jẹun tí ń ṣiṣẹ́ lọ. Mm, mm. gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ń wo wá mọ̀ wọ́n padà filẹ̀ ẹ̀sìn tó kà kún òní òkú ọ̀kù. bó la sì mọ àwọn àkókò táwọn ẹ̀gbìn sọ yìí. ẹ wo ìgbà tó ń yọ sí ìgbà tí ìmáàmù dé. iye wákàtí tó bá wà láàrin wọn ẹkùn sọ́nà márùn-ún. nísìnyí ká yọ láago méje kù kọ́tà ìmáàmù ó sì dé síbi tí ó ti ṣe kótóbà yóò tó ogun mímbàrì ní aago kan okùkọ́ta hmm. aago méje okùkọ́ta sí aago kan okùkọ́ta iye wákàtí tó wà láàrin wọn lápín sọ́nà méjì ọ̀nà márùn hmm. so wákàtí tàkọ́kọ́ ẹni tó bá dé ń gbà hmm. ìgbà tó rùn ń yọ gangan ni wọ́n ń pè lákòókò àkọ́kọ́ kì í ṣe pé ẹnìkan ṣáájú mi dé ẹnìkan ṣáájú mi dé gbogbo ẹ̀yin tẹ́ dé nígbà yẹn lẹ́dà bí ìgbà tó ti kéra kúnmí iná lẹ fi wá ti súnmọ́ lọ. Hmm. wákàtí ẹlẹ́ẹ̀kejì bí ká sọ pé bọ́yọ̀ òun òun jẹ́ bí aago mẹ́jọ àbágo mẹ́sàn-án kù kọ́tà lápèjúwe. sàwọn tán dé ńgbà yẹn àwọn dàbí ẹni tó fi màálù tó fi wá ti súnmọ́ lọ. wákàtí ẹlẹ́kẹta bí ká sọ pé aago eh, mẹ́wàá ó kù kọ́tà hmm. wákàtí ẹlẹ́kẹrin àbí ká sọ pé bí aago mọ́kànlá kù kọ́ta wákàtí ẹlẹ́kẹrin ká sọ pé méjìlá kù kọ́ta ẹlẹ́karùn aago kan kù kọ́ta. Hmm. sọ pẹ̀lú báyẹn iná yẹn lẹ́ fi sí wàásùkò yìí kìí ṣe pé ń tún dé ṣáájú mi rárá rárá. ṣé ẹ̀yin dé mọ́ṣáláṣí láago méje àárọ̀ kọ́ta. Hmm. ìbéèrè mi. ẹ rí i pé ìgbà sẹ́yìn gan tó dé bóyá aago kan kù kọ́ta. láàyè láàyè náà. gbogbo aago ti fẹ́ hmm. so torí délé yà á ìhà tá a kọ sẹ́sìn wa onáà ní ìdí àwọn tètè débẹ̀. ẹni tó bá kẹ̀sìn kún ẹ rí i pé pẹ̀lú ògùn bí o mú àkókò àkọ́kọ́ hmm. kò ní pàdánù títí títí kọ́ pàdánù ẹ̀yìn ẹlòmíì pàdánù ẹ̀yìn kò tiẹ̀ sínú ìwé màláìkà pọ̀ wá. asalaamualeykum. waaleykum salaam wa ẹ̀rọ báàgì lọ sọ̀rọ̀ láti lọ. ìbéèrè yín o. náà pẹ́sà tí mo fi fún àwọn ṣẹ́ẹ̀sì yẹn wípé ẹjọ́ òdiwọ̀n owó ní èèyàn lè wà tí yóò fi léèdì sọ sọ̀rọ̀ nígbà tí a bá wà nínú mọ́lẹ̀. tó yóò fi tó yóò fi ṣe kí ni. bí èèyàn ò pọ̀ fífún owó ní èèyàn lè wà nínú mọ́lẹ̀ tí yóò fi léèdì sọ sọ̀rọ̀. ok tí yóò fi wọn sótúrọ̀. alhamdulilayi. òfin eh, ló ń sọ pé tẹ́gbà ṣe sọ́lá kẹ́rí dájú pé òfin kankan dí gàgà wájú hmm. fi dí gàgà wájú yín à ga kódà ebe bí pọ̀pá tí máa bẹ lẹ́yìn gàrí ẹ̀sìn hmm. tẹ́gbẹ́ tí wọ́n gbé gàrí ẹ̀sìn lélẹ̀ ẹ̀ máa ní pọ̀pá gbọ́ọ̀rọ̀ kan lẹ́yìn lọ́nà tó ṣe gbogbo ẹni tí máa ń bọ̀ látọ̀ yẹn wọ́n mọ̀ pé ẹni ibi tí nǹkan yìí wà ó ń ṣe sọ láti hmm. àwọn ń fẹ́ pé pé tí n tó fi dé gàgà wájú rẹ̀ kọ́ mọ́ pọ̀ ju ti ewúrẹ́ lè gbà kọjá lọ. Hmm. lọ́nà tó ṣe pé tẹ́nìkan bá fẹ́ gba àárín rẹ̀ àti n tó fi dé gàgà wájú rẹ̀ ọwọ́ rẹ̀ tó bá nà yóò tó láti di lọ́nà láti kọjá. Hmm. wọn náà ní bùkátà láti gbéṣẹ́ méjì mẹ́ta kó tó di po débi tọ́wà. ilé ìjẹ̀bù sùdùn àmọ́ tẹ́ ẹ máa ti wà ní iwájú ibi tó giri wà so ògiri yẹn ti tó láti fi ṣe sutura kẹ́ni tí wọ́n ń ṣe sọ́lá. ẹ jẹ́ tó bá jẹ́ pé òpó ni ńlẹ fẹ́ fi ṣe sutura ẹ má kọjú sí òkú yẹn tààràtà ẹ fi sí akọ́ọ̀tù yín àbápọ̀sí yín torí kọ́ mọ̀ jọ bí ẹni ipòpò yẹn gan lẹ́ hmm. ẹ jẹ́ kí mo fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí yídà wọn ọdún ìṣúra tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí lọ́la ọjọ́ sátọ̀dẹ̀ tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá fourteen forty two age ìjírọ̀ kàlẹ́ndà tó tó ṣe déédéé ọjọ́ keje oṣù kẹjọ twenty twenty one bàkàtà bíyà ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ ní ọ̀wáyé ten point ní Ògbómọ̀ṣọ́ central mosque ọ̀jàgbó àkòrí òun náà ni ejirọ anabi Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ẹ̀kọ́ tí ó sòdó sínú ẹ̀ ẹni tí mo dára lẹ́kọ̀ọ́ àwọn náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnmá center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lÓgbómọ̀ṣọ́ insha Allah àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ ala yóò sì ṣe bẹ́ẹ̀ yóò fi san wá ní ẹ̀sùn lórí yóò sì jẹ́ ká lè mú lò léyìí tí ó fi jẹ́ ìbálẹ́jọ́ dada fún wa láyé àti ní ọjọ́ àgbéǹde àlùkìyáámà insha Allah Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh orúkọ níbi ẹtí ń pè. Fún ìdí mi láti ọba. Ìbéèrè ìbéèrè mi ni pé ojú wo sọ̀rí àìsàn ti wo ká pa irun fún ọmọ tuntun àti pé wọn tá a bá fa àlàyé lórí bẹ́ẹ̀ ni wọ́n máa ń wọ̀n ní group tí wọ́n wá fi ṣe sọ́dá kọ̀ mo kí àlàyé lórí ẹ̀. àkọ́kọ́ nu ẹ̀kejì wá ni pé tí wọ́n bá ń ta ọjà tó jẹ́ ọjà àlàyé lápẹ̀rẹ̀ tó ní fish pond ojú wo ni sẹ̀rí àìsàn ti wo ká pa irú ọjà bẹ́ẹ̀ fún bóyá ẹni tí ń ta adúlá pa lọ ìṣàǹtàǹkà àárọ̀ ọjà tó wá jẹ́ nǹkan tí àyè gbà láti ta ẹnikẹ́ni tó bá bímọ lábẹ́ òfin ọlọ́run àdéhùn anábì sallallahu alaihi wa sallam ó tọ́ka sí pé ẹ fa irun orí rẹ tó bá dijọ́ keje hmm. ọmọ yìí bá jẹ́ ọmọkùnrin bá jẹ́ ọmọbìnrin irun orí rẹ tó bá fààyàn à ń fẹ́ pẹ́jẹ́pẹ́ àwọn wò ẹ mọ ìní báwo ló ti ṣe wúwo sí hmm. ìgbà tẹ́lẹ̀ á sì wọ́n ẹ̀ wọ́n ní nǹkan tó ṣe pé kò sómi lára rẹ̀ nítorí pé tómi bá pẹ̀lú rẹ̀ irun yẹn wúwo ju bó ṣe wúwo lọ. so nítorí wá wọ̀n yẹn wọ́n á ti fi sàrà ní owó wúrà àbòwò fàdákà. so eléyìí náà ni báwo lẹ́yìn ti fẹ́ wọ̀n. so irun yẹn ó ti fúyẹ́ ju nǹkan tí irú àwọn òṣùwọ̀n tá ń lò láti fi wọn bí aran nǹkan kan tán lè bá wọn ó sì fúyẹ́ tayọ̀ tá a lè fi irú òṣùwọ̀n táwọn máa fi wọn báwa náà ti ṣe wúwo sí tá lè fi wọn ó lè wo ó fúyẹ́ tayọ èyí tá a lè fi òsùn alágbèékọ́ ká máa gbẹ́rù kọ́ lọ́rùn táwọn afàsókè káfi wo ibi tí nǹkan wúwo dé káfi kọ́ lọ́rùn wọ́n lè sùn wọn rú tàwọn alágbẹ̀dẹ àwọn ẹni tó jẹ́ pé wọ́n rọ gold àti silver ọ̀dọ̀ wọn láti lọ máa wò hmm. àwọn ló lè sọ fún wa exactly kí ló jẹ́ tó bá yẹ pé láwùjọ tiwa wa náà bá láwọn ti ń ta gold láwọn gigantic stores tí wọ́n ti ń ta gold lóríṣiríṣi àwọn náà máa ń lóṣùn wọn yẹn wọ́n máa ń dàbí ansẹ̀t báyìí tí wọ́n gbé nǹkan lé lórí ó tètè rí ìdí tó bá jẹ́ ṣé ìwọ̀n láti mọ bó ṣe wúwo sí tó bá wọn láìpẹ́ wọn ìdá kan nínú nínú ọgọ́rùn-ún gíráàmù kan silver ṣe hmm. ìdá kan nínú ọgọ́rùn-ún gíráàmù kan yẹn lẹ́bẹ̀rẹ̀ tó bá jẹ́ náírà lẹ́bẹ̀rẹ̀ sàrà lẹ́yìn ìjọba tó ṣe jẹ́ ṣé á ní tí àwọn bá ń ta ọjà tó dáa àmọ́ àwọn ta fẹ́ni tí yóò lò fún àtìfíṣẹ́ lọ́n bíi ká pé ẹ̀yin ń ta àdá wọ́n máa ń lo àdá láti fi sa ẹran wọ́n sì máa ń lo àdá láti fi jẹ́ wípé bóyá èèyàn ń dáko nísìnyí a lè sá a sán oko wa à ń bùkátà àdá gidi àdá gidi gan kò tún tó àyàfi kó tún jẹ́ pé fáìlì rẹ̀ mú dáadáa gbogbo àwọn nǹkan báyìí wọ́n máa ń lo àdá fún un ẹ̀yin wá tàdá fún ọmọ àta tó ń fẹ́ lu àdá kó àwọn sọgbọn egun wọn fẹ́ máa fi sára wọn subhanallah ẹ sì ti mọ̀ yín pé nítorí fẹ́ lò fún nù ẹ gbọ́dọ̀ ta fún o tó bá fi lè tàdá yẹn fún gbogbo tó bá fi àdá yẹn dá lára tó bá fi dá lọ́ràn ẹ̀yin náà ní nínú ẹsẹ̀ rẹ̀ lọ́dọ̀ lọ torí ẹ̀ ẹ ká kíyè sára hmm. ó dàbí tẹni tí tún ta àgbàdo náà ni tí ń tọ́ka bàbà fún lè pọ́ntì hmm. so ọmọ pé àkọ́kà bàbà ni wọ́n tà àgbàdo ni wọ́n tà ṣùgbọ́n ní tó ta fún yóò fi ṣe ń tó takò tọ́lọ̀ ni nítorí wọn bá ṣe ní ìwọ̀ ńlọ wọn ò fi ṣe ìwà náà nípìn nínú ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú pé apọn títà àtàwọn ẹni tí bá mú ìwọ gángan ló sì pilẹ̀ bí ọtí ò ti ṣe máa rọrùn láti pátá ó sì ṣe sábà bíi bí ó ti ṣe máa rọrùn fẹ́ni tó fẹ́ mú láti máa rí mọ̀ ó léwu púpọ̀ ìwé náà ni ẹja lẹ́yìn tà lóòótọ́ ẹmẹ́tẹ́já fún ilé ọtí inú ìtúnṣe pé òun fẹ́ ṣe ẹja ní aláta lọ́nà tó ṣe pé bí ata rẹ̀ máa ti ń jó ẹni tó rà lẹ́nu yóò sì tún máa fọ títẹ̀lé. tó dáhùn pé ẹja aláta pè fún kọ́sítọ́mà tó ń mú tì. tó ń torí di eléyìí má tanra rẹ jẹ ẹja ọ wá sọ pé ọlọ ẹja lè níta fún ọkọ kàmí o kà mm-hmm. ọ ń ṣe ra rẹ eléyìí jẹ bó ti ṣe jẹ. ọlọ́run. Mm-hmm. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah yóò kàn yín ọdún pé. ẹni ọlọ́run mọ̀ ní láti Àbújá ọ̀dà ìbéèrè yín ọ̀sẹ̀ ní bọ́lá ọ̀dà ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé ǹjẹ́ lẹ́yìn ọkùnrin kan ti sùn láti sọ wípé òun kò fẹ́ kí ìyàwó ilé bímọ náà torí kó fẹ́ fẹ́ ìyàwó mi. alhamdulilayi wọ́n ní tí èèyàn bá lọ́kọ tọkọ wọn fẹ́ fẹ́ ìyàwó mi tó wá sọ pé iye ọmọ tí ìyàwó ilé ti bí ti tó bá wọn òun hmm. tó fẹ́ fi àǹfààní yẹn lẹ̀ fún obìnrin míì tí ń bọ̀ hmm. Islam ò wọlé bẹ́ẹ̀ nítorí pé ewu ń bẹ àwọn atẹ́tẹ́ ríta wà láyé yìí báyìí àdá nǹkan kan mà mm-hmm. ọlọ́run ọba nìkan lọ́ọ́ mà kí láàmà tó lè fẹlẹ̀ lọ́la mm. àwọn ọmọ tẹ́ ti dìm gan-an tẹ́ ẹ̀ mà bí wọ́n kú gan-an lójú yín àbí wọ́n yè ẹ̀ tẹ́ wàá máa tanra yín dànù òní ìtúbọ̀ ti bí tó jẹ́kẹ́ lómi náà tún bí tiẹ̀ àní kọ́lọ́n ọba ẹlẹ́dàá kọ́ dá àwọn ọmọ wa sí gbogbo ọmọ tọ́lọ́n bá fún wa kọ́lọ́n jẹ́ kó wọ́n yàn kó wọ́n yanjú kó sún wọn lọ́mọ ọmọ tí ó sin lọ́n kọ́mọ́jọ́ tọ́ lọ́n Hmm. torí ẹ̀ ìwọ lè sọ́pọ̀ òfòpin sí ọ̀pá ẹ̀mọ́ yìí ló fẹ́ bímọ tọ́lọ̀ fún wa hmm. ọ̀pọ̀ ni òsì fẹ́ bímọ tọ́lọ̀ fún wa torí délé ẹ̀já gbà fọlọ̀ hmm. ọ̀fẹ́ fẹ́yàwó mi kò pé kíyàwó tilé ọmọ bí mama so torí pé ètí ń bọ̀ náà fẹ́ ọmọ bí bímọ bímọ ni àbá gan òfófó mà ẹ̀ bọ́bá tí wàá délé ìdúró kọjá àbíkí á fún tẹ́ni tó dé tó gbìyànjú gbìyànjú títí tá àgbọ̀ kó tọ́ba padà sọ́dọ̀ ọ̀tá lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá tí ì sólé ọmọ rọ̀ àbí kẹ́ ẹ ti jáde àná níṣẹ́ ń bẹ tó ṣe wà náà ọmọ pé látàrí ìdádúró tó bá pẹ́ òun ó lè súnmọ́ pé kó doyún kọ́ mọ̀tún doyún mọ̀. nínú nǹkan tí máa ń ṣẹlẹ̀ ni yóò ti fi gbogbo ẹ̀ṣẹ̀ nǹkan sùn dànù. lẹ́yìn ìjẹ́ ló ṣe jẹ́. Hmm. ẹ jẹ́ kí n mú ìbéèrè lóyún wá wọ́n ní obìnrin tó lè nìkọ́ tó wá bímọ àmọ́ ìyá ọkọ wá ní kí ọkọ àti ìyàwó yẹn tí wọ́n wá sí ọ̀dọ̀ òun láti wá lógójì ọjọ́ nínú yàrá kan ṣo pẹ̀lú ọkọ tuntun míì tí ìyá ọkọ tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ wípé àkọ́kọ́ ṣé ọkọ tuntun tí ìyá ọkọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ òun ṣé ó lẹ́tọ̀ọ́ àti rí ojú obìnrin tó ń lo nìkọ́ọ̀bù yẹn àti wípé ṣé irú obìnrin tó ń lo nìkọ́ọ̀bù ọ̀hún lè bá ìyá ọkọ sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti má ṣe jẹ́ kí irú tí ìyá ọkọ tí ó ń fẹ́ kó wáyé gẹ́gẹ́ bí ìgbàgbé kan láti má ṣe jẹ́ kó wáyé torí pé ọkọ ò mọ bó ṣe lè bá ìyá rẹ̀ sọ̀rọ̀ àbí kí ni irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kí ló lè ṣe ìtọ́jà lọ́dọ̀ tiwa ni pé ṣé ọkọ ìyá yẹn tí kìí ṣe bàbá ọkọ ọmọbìnrin yìí báyìí só lè rójú ọmọbìnrin kò lè rí hmm. torí pé àjòjì lọ jẹ́ sí i ẹ̀ só lè báyà rẹ̀ sọ̀rọ̀ sí lè báyà rẹ̀ sọ̀rọ̀ lórí kíni. lórí pé kí wọ́n wà lógójì ọjọ́ lọ nínú pẹ̀lú wọn nínú yàrá kan náà. àwọn ṣe lè wọ́n ṣe lọ́wọ́ àmàjọ gbébì kan náà pẹ̀lú àjòjì ọkùnrin tó jẹ́ àjòjì sóbìnrin yìí tẹ́yìn jọ fún yàrá yìí. ó sì lè má bá wọn gbé yàrá kan náà tóbìnrin olóbìnrin náà máa gbé ń bó ń islam ọ̀farama hmm. ọ ọlọ́run ọba yìí hmm. ọmọ tó sì jọ ọmọ ìyá yìí náà kó náà kó ṣe ara gírí ó sì lè tó ṣe pé lè sọ̀rọ̀ ṣàlàyé fún ìyá rẹ̀ hmm. nítorí pé wàá mọ̀ kí ló kí ló kúnnu sí ọ̀hán rẹ̀ máa bọ̀ sọ̀rọ̀ èsì nínú <laughs> zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lóko yín o. salaamaleykum. maaleykum salaam wa rahmatulah o kò ní gbàdúrà pé. rajimu ìsìlá tọ́ yìí. kílẹ̀ kó kọ yín o. rajimu ìsìlá tọ́ yìí o. tó à ń bọ̀ yín. nípa ẹ̀fọ́ àṣùbá níbi àṣàláṣù ṣé àtìmúnà lómìnà ló fẹ́ lómìnà náà. àgbẹ̀yìn ló dáadáa o. sidii waa salaatoo ayro min allo min annaasi. ẹ kẹ́ ẹ máa lọ lè kí ó náà èdè pé rẹ́díò lásán náà ni wọ́n máa kọ́ wa ń kí ó. wọ́n ní sọ máa ń pèpè fún sọ̀láàtì. ṣé as-salatu khayrun min al-lawm ni wọ́n sọ ni àbí as-salatu khayrun min an-nawm. as-salatu khayrun min an-nawm. nawm. yẹn ní ká as-salatu lóore ju oorun lọ. kìí ṣe pé àṣọlátò khayrun mìnà lọ́wọ́ pé àṣọlátò lóore jà àbùkù lọ <laughs> mìnà náwó eléyìí jẹ́ kó ṣe jẹ́. hello orúkọ yín o hello àgbọ̀ o hello orúkọ yín o. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín jẹ́ tí ń pè. abdulsani ló ń pè láti damaturu. ìbéèrè yín. ìbéèrè méjì ni mo ní sáà. Mhm. fún àwọn ṣe kàkọ́nà jáde wọn pẹ̀lú dáadáa. àkọ́kọ́ ni pé bí bá ṣe mọ̀ pé tí ọkùnrin bá kọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò lè dá padà títí ọkọ mìíràn ò fi fẹ́. wọ́n á bẹ́ẹ̀ béèrè pé ṣé nígbà tí ọkọ ẹlẹ́kejì yẹn bá kọlẹ̀ lẹ́lẹ́kẹ̀ẹ́ta ni àbí ẹ̀kan kó tó di pé ọkọ àárọ̀ rẹ̀ tó lè fẹ́ padà àbí tó bá ti kọlẹ̀ kan ìbéèrè ni àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì ẹ̀kejì ni pé ló ṣẹlẹ̀ pé mo dáná bàájú lórí wọn nígbà tí mo wá sálámọ̀ kó tó di pé mo san bàájú yẹn àlọ́lá wá já tó ṣé nígbà tí wọ́n san àlọ́lá ṣe ṣé bàájú yẹn nìkan ni màá ṣe ni àbí màá ṣe tún irun mi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ màá ṣe tó wá ṣe bàájú yẹn ìbéèrè yẹn èyí sàn jẹ́ lọ́kùnrin lọ́kùnrin. alhamdulilayi ẹni tó bá fi lè kọ obìnrin ní kíkọ mẹ́ta òfin ọlọ́run sọ pé obìnrin yẹn ti dèrò fún hmm. àyàfi tóbìnrin yẹn bá lọ́kọ míì tóun àtọkọ ní ìwà àjọ ní àjọṣepọ̀ tọkọ ní ìyẹn bá wá kọ̀ sílẹ̀ tó finá fẹ́ tó kọ̀ sílẹ̀ tí ìṣepọ bọkọ alákọ̀ọ́kọ́ kọ̀ sílẹ̀ hmm. tọwọ awọkọ alákọ̀ọ́kọ́ náà láti tuntun fẹ́ ìgbà náà ló tó lè jẹtọ fún kíkọ̀ ẹyọ kan ti tó hmm. kì dìgbà tó bá tó kọ̀ ní méjì mẹ́ta kíkọ̀ ẹyọ kan ti tó ṣùgbọ́n láàrin yẹn ntí máa sábà ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọ èèyàn ní dírámà nítorí pé obìnrin yẹn lọ́jọ́ pé ó ti jẹ́ pin ó lè lọ ọbẹ̀ nìkan wọ́n lọ lẹ̀dí àpòpọ̀ pé kó fẹ́hùn lásìkò péréte kọ́bọ̀ ní àjọṣepọ̀ kóun ó fi lè sọ àti padà sọ́dọ̀ alákọ̀ọ́kọ́ di ntọ́tọ̀ hmm. lábẹ́ òfin ọlọ́run ẹnikẹ́ni tó bá fi lè lọ màmá dánwó ẹ̀wò النبي صلى الله عليه وآله وسلم لعن الله المحلل والمحلل له ẹni tó fẹ́ sọ obìnrin yẹn di ẹ̀tọ́ fún ọkọ tó ti kọ́ ọ lẹ̀ pé mẹ́ta hmm. àtọkọ tí wọ́n fẹ́ sọ dẹ̀tọ́ fún hmm. ọlọ́run bá lànà àwọn méjèèjì. tó bá wá dé pé ọlọ́run lànà ẹni tó fẹ́ dánṣẹ́ wò hmm. obìnrin tí òun náà wá jẹ́ sábàbí tí wọ́n lò láti rí pé wá bá mi lò sẹ́ni kó ọba mi lò kí n lè padà sọ́tọ̀ akọ alákọ̀ọ́kọ́ wọ́n pò náà ní bọ́ lọ́wọ́ làánà. ó wá pàtàkì púpọ̀ pé gbogbo obìnrin pátá ti bá ń bẹ lọ́dọ̀ ọkọ tó bá sì jẹ́ mùsùlùmí fún ẹ̀dẹ̀ rẹ̀ sí o má bàjókòó rẹ̀ jẹ́. tí ó yí ọ ọlọ́run bá ṣòfin yìí èyí ṣe ń torí kí ọkọ alákọ̀ọ́kọ́ jẹ́ pé tó bá ti kọ́ ọ́ lẹ̀ ọ wà lọ wẹ́ nìkan tẹ́ jọlọ̀ jẹ́ àkókò jẹ́ pé lẹ́yìn rẹ̀ tó bá ti bọ́ọ̀lù ó tún fẹ́ padà sọ́dọ̀ alákọ̀ọ́kọ́. torí pé ọlọ́run ọba ló dá wa ọmọ pé òun fi ìkórìíra ru eléyìí sí wa lára. ìtàlẹ́ni mm. náà tí wọ́n á kó obìnrin lọ kíkọ̀ mẹ́ta tí ó tún wá pé kó tún máa bọ̀ òun tún fẹ́ ṣe padà lẹ́yìn tẹ́nìkan ti bá sùn. Mm. pé kí ni láńṣẹ̀k mm. nínú tí ọkùnrin kórìíra jù láyé ni. kí wọ́n á ṣe pé wọ́n kàn bọ́ لا حتى تذوقي عسيلته ويذوق عسيلتك kò sáyè fún láti padà sọdọ alákọ̀ọ́kọ́ ó dìgbà tí eléyìí bá tó oyin rẹ o tí wọn náà tọ́ o tàà ní pé kí bò ń rí di ìyàwó òun à ń bọ̀sibọ̀si wọ́n bá lò kó tó wá tún di pé lọ ó ti lọ náà nù lọ́pọ̀lọpọ̀ ẹ mẹ́jọ wa jẹ́ lẹ́yẹ̀ kan ń bẹ lọ́wọ́ ó péjọ ẹgbẹ̀rún ń bẹ lójú ẹ̀tàjẹ́ ní máa ń jẹ́ kó obìnrin ó pàdánù ilé ọkọ hmm. lásìkò tó wà lọ́dọ̀ ọkọ kan tẹ́lẹ̀yìn ń tiraka tí ń forí lagi tó ṣe pé ń ṣe wàhálà nítorí bí òun ti ṣe gbádùn hmm. ó lè jẹ́ pé àwọn olórí ibú kan tàn jẹ lóde pé kí ni ọ̀dọ́ ta lọ́wọ́ àti ìyá ń jẹ ọ́ máa bọ̀ wá jayé ń bí hmm. àwa ti ṣe tán láti kí ọ láti gẹ̀ ọ́ gbádùn bí kọjá sísọ àfa àwọn ẹni tó tàn jẹ tó tàn dànù yẹn òun àmọ́ wá sánà pé kò wọ́n balẹ̀ ọkọ̀ yìí jẹ́ kó lè bá a kó ńlẹ̀ ọgbàtà lákòókò ó bẹ̀bẹ̀ ó padà torí pé ń bà hmm. ńgbà wọn tó dá padà ó tún hùwà tó tún fi gbẹ lẹ́ẹ̀kejì ńgbà tó wá pé méjì tán lóbìnrin kan lé ọkọ ká ni pé ọkàn mà ló kù ẹ̀rù ń bọ̀ ni mo wá lọ kó tó di kó ìyàwó fi hàn pé kí n ń lọ mọ ó rí pé ó ṣera rẹ ó ṣera rẹ ń tutù tí wàá jìnnà báyìí yọ fọ́ọ̀kù tì àfà so ẹyin ò sí padà sí ma. wájú náà ò sí lọ mọ. ìwé kálukú tún lé ọkọ rẹ sí. ìsọfúnlá khairon ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wàásù kàgbàǹgbà tí a mọ̀ sí gbígbà mọ̀ bushro léyìí tí yé máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan tó tún jẹ́ ti oṣù yìí yóò wáyé lọ́la òde o tí í ṣe tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá fourteen forty two ah ìjọba kàlẹ́ndà tó tún ṣe dédé ọjọ́ keje oṣù kẹjọ tó ń retí àgbà kàtà bí àkórí ni ìjírà ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ẹ̀kọ́ tí ó wà níbẹ̀ ẹni tí wọ́n bá a sọ̀rọ̀ náà ni eh, Sheikh Dr. sharafdin gbadebo ọrọjì aláṣẹ àtúgbàsílẹ̀ àlùmọdúnmí center ní kópa bẹbẹ lóògùn ìṣọ inṣàlá alágún mẹ́wàá ní ọbẹrẹ o kí àwa tá a gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ inṣàlá. Eh, ìbéèrè oníbèrè kọ̀ọ̀ kan ní tí yóò bá jẹ gbèsè bàdí tálù àlàwà ajá tó ń bá sàlù tó ń bá dé kí lóun ó ọjọ́ mẹ́jọ náà ni ọ̀tún ètò tí a kò ní àlè fífò fìdíìmù yóò tún máa dà insha allah ọpọ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́run kọ́ bá fi san ọlẹ́sùn lórí láyé nígbà tí lọ́jọ́ àgbélẹ̀lẹ̀ kò rí àmọ́ ọpọ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti gbàsílẹ̀ lè mẹ̀dínà center ní bọ́pọ̀ abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá Uh, ọ̀làdùnúgbèlè lóko tí èmi ń jẹ́ insha allah ọjọ́ mẹ́jọ náà láti mọ aláǹfààní àti pàdé pọ̀ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo kí wáyé pé sálámù aleykum wa rahmatullahi wa barakatuh. القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم